ṣé mo sọ̀rọ̀ òwe lẹ́ẹ̀kan pé òwe ó dúró tí o bá torí ìrírí àti ìrírí mu tó bá rí ìbílẹ̀ kan tí wọ́n ọ̀pọ̀ tó gbogbo wọn parẹ́ lọ́rọ̀ nípa àkókò yìí. àkókò ìṣẹ́gbẹ́ ní ìláyé àti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ṣíṣe yàtọ̀ sí ẹgbẹ́ awúrọ̀ káwọ́ àkókò tó yà síbò míì wọ́n máa tún wọ́n pìtàn nínú oníṣọ́jú bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá olófà orúkọ yìí ló ń wò yìí ó dẹ̀ ní túmọ̀ ó yé ó yé ẹ ṣeun gbogbo ẹ̀ bàbá ẹlẹ́kùn kan ó ní ọmọlókun ọmọ níjẹ ọmọ níjẹ yẹ kó ní ẹ ọmọ níjẹ yẹ kó ní ẹ ọmọ nígbà tí àyè gbà wá lẹ́yìn wa tí gbogbo àwọn àwọn ètò amóhùnmáwòrán wa tó sì tó sì ń gbé àṣà dáadáa àwọn bàbá tó kọ́kọ́ gbé àwọn àṣà wà ní ẹ dàgbà ṣùgbọ́n ẹ ìdògbò ẹ gún bàbá ẹ tọ́ bàbá ẹ pẹ́ pẹ́pẹ́ ní pẹ́ ẹ dẹ̀ ní pẹ́pẹ́ ìyá tá a bá rí ìlú wa nù ìgbé dájúdájú ọjọ́ náà padà ẹ ṣe o mo rí kọ́múrẹ́dẹ́ akílàjà ẹgbẹ́ tó wà kọ́ ni mo wà nísìnyí wọ́n pàtà ọmọ bẹ̀rẹ̀ òṣèlú yìí o ní 1989 ìdìkọ́ra wa wọ́n kún kọ́lọ́nù kọ́kọ́ ṣe tó ń dùn yí pé nígbà tí jàǹbá ṣe àwọn akáwọ̀ òjìrì tí ètò òṣèlú tiwantiwa tí ó ní àkọlù tí ó lára pátá olóhùn ọkùnrin àti àwọn ọkọ àtàwọn náà ó ní pátá olóhùn kó papọ̀ tẹ̀bá tẹ̀bá kí kí lórúkọ olùsẹ̀kìjọ́ra àgbà yìí kókòrí